kò sí ẹ̀dá tó wá ilé ayé tí ò ní padà di ọ̀rọ̀ àwa tá a wá láǹfààní láti wà nílé ayé yìí tá a sì wà nílé ayé yìí báyìí báyìí báyìí torí pé àǹfààní la rí gbà oore ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ ni oore ọ̀fẹ́ ni mo rí gbà ni mo sì wà láyé dìsìn oore ọ̀fẹ́ nìwọ náà rí gbà tó fi wà láyé dìsìn àwa tá a wá wá láǹfààní tá a ní orí ọ̀fẹ́ láti wà nílé ayé ẹ jẹ́ ká gbìyànjú láti di ọ̀rọ̀ tó dáa báyìí báyìí báyìí torí pé tá a bá lọ tán ọ̀rọ̀ tá a bá dà yẹn òun ni àwọn èèyàn máa sọ torí pé lọ́jọ́ kan a máa fi ilé ayé yìí sílẹ̀ kò sẹ́ni tó wájú sáyé kò sẹ́ni tó wájú sáyé kò sẹ́ni tó máa ju títí títí sílé ayé yìí tí ò ní padà lọ síbi tí a ti dá àdúrà wa ni wípé ká pẹ́ láyé ká dàgbà ká dògbó ká má di ẹlẹ́mìí kíkúrú láṣẹ Èdùmàrè mi ò ní dẹlẹ́mìí kíkúrú lágbára Elédùà ìwọ tó ń wò mí náà ò ní dẹlẹ́mìí kíkúrú ó máa dàgbà dáadáa ó máa pẹ́ bí pẹ́pẹ́ ṣe ń pẹ́ wàá dògbó lágbára Ọlọ́run níwọ̀n gbà tá a wá sì wà nílé ayé yìí ẹ jẹ́ ká máa gbìyànjú láti di ọ̀rọ̀ tó dáa ẹ jẹ́ ká gbìyànjú gbìyànjú yẹn gbìyànjú gidi gan láti di ọ̀rọ̀dọ̀ torí pé tó o bá fi láyé ìsílẹ̀ jọ kí ni wọ́n fẹ́ sọ nípa ẹ̀ tó o bá fi láyé tó o bá dàgbàdàgbà tó o bá dògbò tó o bá darúgbó kí ni wọ́n fẹ́ sọ nípa ẹ̀ ọ̀rọ̀ owó gan ló fẹ́ máa jáde láti ẹnu àwọn tó máa wà láyé ọ̀rọ̀ owó ló fẹ́ máa jáde lẹ́nu wọn tó fẹ́ sọ nípa ẹ̀ irú bàbá tèmi sì bàbá mi ti kú kọ́lọ́n bá mi fọ̀rùn kẹ́ àmọ́ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí mò ń gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́yìn tí bàbá mi jáde láyé àwọn ọ̀rọ̀ tí mò ń gbọ́ orí mi máa ń wú inú mi máa ń dùn mo máa ń ṣe àdúrà fún bàbá mi lójoojúmọ́ pé ah kí ọlọ́run ọba kó bá mi fi orí jì kó tẹ sáfẹ́fẹ́ rere ó ti ṣiṣẹ́ ọ̀rọ̀ tó da yẹn sílẹ̀ làwọn èèyàn mo ò lè jí lọ́jọ́ kan pé mo jí báyìí ah ah màá rọ̀rọ̀ gidi sọ kò wá síbi tí mo wá dé kò síbi tí mo lè tẹ́lẹ̀ ayé mi nígbésí ayé mi tí mo wá yìí ah ah ọmọ da ọkújọ rẹ ọmọ bàbá alálùbáríkà ọmọ bàbá dáadáa àwọn èèyàn á máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó dá àwọn ọ̀rọ̀ tó máa máa wẹ ló tẹ pé àtẹtù máa gbomijé lójú mi pé ah bàbá yìí ò bá máa dẹ ò bá máa ti kú ò bá ṣì wà àmọ́ adúpẹ́ ẹ̀mí wọn adúpẹ́ nǹkan tó ṣe iṣẹ́ ibi tí wọ́n ṣe kí wọ́n tó fi ayé sílẹ̀ torí pé ọ̀rọ̀ tó da òun ló gbẹ̀yìn bàbá mi lágbára ọlọ́run mo máa pẹ́ ẹ̀yin náà dẹ́ ẹ máa pẹ́ láṣẹ ìdìbò àmọ́ ẹ jẹ́ ká gbìyànjú láti di ọ̀rọ̀ tó da torí tó o bá lọ ò lè ju sáyé o <laughs> lè ju yes ọ̀rọ̀ yìí ó da ká máa fi ṣíra wa létí gbà mí ẹlòmíì ti wálé ayé yìí ó ti rò pé ah ilé ayé yìí mi ò ní lọ irọ́ wàá lọ <laughs> wàá lọ tó bá dàgbà tó bá dògbò ò ní lọ ní kékeré ẹ̀mí ò ní kúrú àmọ́ ẹ jẹ́ ká máa ṣíra wa létí ọ̀rọ̀ ẹ ká máa ránra wa létí wípé ilé ayé yìí ọjà ni àwa nọjà ni tóníkàlùkù bá dé bus stop ẹ̀ á ṣe kí ni a bọlẹ̀ lágbára ọlọ́run a máa gbé ilé ayé ṣe nǹkan tí wọ́n ń gbé ilé ayé ṣe a máa dàgbà sẹ́ẹ̀ a máa dògbósẹ̀ ká a tó kúrò àmọ́ ẹ gbìyànjú láti di ọ̀rọ̀ tó dáa akínyín lẹ́tọ̀ yẹn so ètò lákì ó yá mo kí yín tí mo bá ti jòjó yẹn fún yín kí n kọrin ara mi ò kí n bá rí ó mo kí yín òye mo kí yín mo kí yín bẹ́ẹ̀ jàre mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mo kí yín wípé ẹ kú àtàárọ̀ báwo níṣẹ́ báwo lọ́jà ọjà tà lágbára ọlọ́run àtàjèrè ọjà ní gbogbo ẹ̀yìn ọlọ́jà máa ma tà ẹ̀yin tẹ̀lẹ̀ ṣì wá ń bíṣẹ́ náà tẹ́ wá fa tẹ́ wá rí tv bí kan tẹ́ kọ́ ṣáà ń wò mí pé ah, ah, àyìnkẹ́ rè ókè yẹ́sìyẹ́sẹ̀ lágbára ọlọ́run ẹ máa balẹ̀ láyọ̀ báwo lọ́fíìsì ẹ̀yin tẹ́ lọ sọ́fíìsì ṣé kò wà stressful ṣe é ṣe dáadáa ṣe é kanra <laughs> ṣe é fa wàhálà ṣe é jà ṣe é bẹ́ẹ̀ ṣe wá dé yẹn má wọ yàrá ẹ jókòó kẹ́ fìdílé nǹkan kẹ́ jẹ́ ká jọ jẹ mùlá ètò àkìyìn Àyìnkẹ́ Kújọrẹ̀ lórúkọ tèmi ọmọ bíbí ni wonderful Dayọ̀ Kújọrẹ̀ á sọ̀rọ̀ fetefete small but mighty kódẹ̀bọ̀ lóde tẹ́ bá sọ pé ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòrán Orísun fọhùn èmi náà ní ẹ ti mọ̀ pé lórí orísun ti a orísun làgbà orísun lọ̀gá orísun ni bàbá yes orísun ni bàbá lákùn bàbá bàbá bàbá bàbá wọn tó kún fún àṣà àti ìṣe ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájọ́ tá a bá máa padà dé ètò akínyìn ó sì ń tẹ̀síwájú orin wo la fẹ́ lọ jọ́ sí ẹ jẹ́ ká lọ jọ́ sí yé yé ok orin wo mo fẹ́ mú orin mo fẹ́ mú gbogbo ẹ̀ olólùfẹ́ kẹsẹ̀ kọ́kọ́ máa lọ kẹ́ máa fi yẹn wọ̀ ọ́ kọ́nà ẹ jẹ́ ká lọ jọ́ orin tẹ́ni bílíọ̀nì àkẹsẹ̀ kọ́kọ́ máa fi yẹn wọ̀ ọ́ kọ́nà I want to be a billionaire billionaire lọ́dún yìí yàrá ìyá ẹ jẹ́ ká lọ́jọ́ sí billionaire látọwọ́ tẹ́ni mo ń padà bọ̀. wọ́n ní ẹjẹ́ apẹ̀wèrè lọ́kọ ìyàwó kó jẹ́ arọ́nà lọ ṣé àwọn tó fi òwe yẹn lẹ̀ orí wọn pé wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe ìwọ wàá ṣàfẹ́kọ́ wọn pé ah, ó mọ ọ̀rọ̀ sọ no no no no lágbájá wrong o gbọ́dọ̀ bá prove ẹ̀ ah, lọ́fíìsì yìí láàrin ọjà yìí o gbọ́dọ̀ gbà ní èyí ó jẹ́ calm down ó jẹ́ ṣe kí ni calm down ṣùgbọ́n àwọn tó sọ pé ẹ jẹ́ ká pe wèrè lọ́kọ ìyàwó kọjá ara ọ̀nà lọ́wọ́ mọ̀ nǹkan tán ṣe ṣé gbogbo ṣé gbogbo nǹkan ló máa ma fèsì sí sórí nígbà míì má ṣe bí ọ̀dẹ̀ yẹn yes ẹ pe wèrè yẹn lọ́kọ ìyàwó yẹ ṣe bí kí wọ́n lè rọ̀ náà lọ ni ẹ kó má fi titi wọn dá ẹ dúró ìwọ tọ́nu ẹ ṣì gùn tọ́nu ẹ jìn tó dẹ̀ mọ̀ pọ́jọ́ lẹ̀ ẹ̀ òun ló náwájú àwọn tó dẹ̀ wà lọ́wọ́ wọn àwọn ló ti ń ṣe pẹpẹpẹpẹ mọ́ fine ó ju wọn lọ o tó bá wò pé ẹ̀yẹ àkí ló ṣẹlẹ̀ gangan tó bá máa lọ wọ ọjọ́ orí ẹ̀yẹ nà á kí ni kí ni mo máa jù lọ nà pé ó jù ú lọ àmọ́ tó dẹ̀ ti rí bó ti rí yìí ọlọ́run ti fi ṣọ̀gẹ́ ẹ̀ tètè ya pé wèrè lọ́kọ ìyàwó kó jẹ́ kó rọ́nà lọ gbogbo nǹkan kọ́ ló máa máa fúngun ló máa fi ṣan sí máa ṣe kí ni máa wọ́n mi sí ṣan ẹ gbogbo nǹkan lọ́mọ máa fi ṣan sínú ọmọ máa parí àwọn gbọ́dọ̀ mọ̀ yá ò lè sọ̀rọ̀ ẹ̀hẹ́n máa fún tán wọ́n kúkú mọ̀ no nonsense àgbà pé no nonsense bọ̀ kó ń ṣe gbogbo ìgbà náà ló máa fi no nonsense ẹ̀yẹn hàn àwọn òbí kan máa tó jẹ́ wípé àwọn èèyàn kan máa tó jẹ́ wípé wà ah, yẹsà ìwọ ló mọ ibi tó fẹ́ lọ wọ́n má jẹ́ kó da yẹ̀pẹ̀ sí gààrí ẹ̀ ìwọ ló mọ ibi tó fẹ́ dé ah, yẹsà yes ma ọ oh, ẹ ṣe ọkọ yà simple ó ń fine ó gbọ́n àbí ó ní intelligent ó wà intelligent ó lè torí gbogbo yẹn kò ń ṣe gbogbo ló máa ló máa show gbogbo talent gbogbo skills tọ́lọ́ ń fẹ́ yẹn àwọn ibìkan wà tó jẹ́ pé ṣáàtì ṣàkóso ẹ̀ ṣé kò lè rọ́nà lọ́n tí ẹ kó má fi títí wọn dẹ́ ẹ dúró. ọba ẹ má dá mi dúró yéé èmi ọmọ bàbá jẹ́ kó rọra ṣe kí ni jẹ́ kó rọra wà bẹ́ẹ̀. ètò Àkíìyín ló ṣe tẹ̀síwájú orí tẹ́ni bílíọ̀nìà òun lẹ́sẹ̀ gbọ́tọ̀ yẹn Àkíìyín o pẹ̀lú Àyìnkẹ́ Dáòkú jẹ́rẹ̀ lórí amóhùnmáwòrán Orísun television ok wọn ṣe ìbò má gbàgbé lè lọ fi gbogbo kíkí ẹ sí gbogbo orí social media platform pátápátá àwọn tó fẹ́ kí orin tó nífẹ̀ẹ́ sí tó fẹ́ kí máa play ẹ ẹ máa fi sí ẹ má gbàgbé láti máa forúkọ yín sí ẹ dẹ̀ má gbàgbé láti jẹ́ kí n mọ ìlú tí ẹ ti ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ẹ lọ sórí Twitter kẹ́ tweet wa at Orisun TV lórí IG at Orisun TV lórí Facebook at Orisun TV ó wá ń wo pé ọmọ tọrọ ọ̀dà lẹ́nu ẹ̀ ṣákáṣáká yìí òun ló fẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ọmọ tó wọ aṣọ ìbílẹ̀ òkè ìbílẹ̀ obio ó tún lẹ́nu bíi kòpíkò wàhálà ìbílẹ̀ ìbò kan lẹ́nu bíi kòpíkò ẹ ti rí ẹ tún ti rí tèní ó ti rí tèní kàn sí mi. lórí twitter tweet mi at tosikujore fi gbogbo kíkí ẹ síbẹ̀ lórí facebook at ayinke dayo kujore lórí ig ayinke Dayọ̀ Kújọ́rẹ́ yìí náà ni ẹ ti mọ bí mo ṣe máa ń ṣe fún yín lórí ètò Akíìyín ẹ ti mọ̀ pé gbogbo tips mi kò kí ń gbẹ́yìn rárá As especially lifestyle tips yẹn ah ó jẹ mí ló torí pé ah ah kò sẹ́ni tó gbọ́n tán kò dẹ̀ sẹ́ni tó mọ̀ tán so ṣe gbogbo àwọn ọ̀rọ̀ yìí náà táwa náà bá ti ń rí tá a bá tún ti kẹ́kọ̀ọ́ àti wò pé ok ẹ jẹ́ ká tún wá sọ o fún gbogbo àwọn tó ọ̀ tí ì rí gbọ́ ká tún gbé sí wọn létí kò ń ṣe bíi ti bọ́n o ok <laughs> ok kí ni mo ní fún yín lábala lifestyle tips lẹ́ni kó máa lé o table manners ni òjọ́ṣọ́ o ní table manners. Eh? báwo báwo ló ṣe máa ń ṣe láwùjọ tó bá ń jẹun even tó bó tẹ̀ ṣe ń jáwé báwo ló ṣe ń ṣe ń lé ẹ wò bí tébù máa na ṣe ọra rí yẹn bó ṣe ọra kéré tébù àbí wàá wò pé ọ̀ṣẹ̀ bí tébù làyìn kẹsàn tí èbí ẹ lì àbí tébù ni tébù ni àbí bó ṣe rí yẹn yéé ó kan dandan ó ṣe pàtàkì ká ní gbogbo àwọn manners tó wà tí tébù ní ẹlòmíì ò ní kò ní nǹkan kan ẹlòmíì ò ní nada tó bá ń sọ̀rọ̀ pé èèyàn tẹ̀ ní mánà lórí tébù ẹlòmíì ò ní tébù kò ní tábìlì manners yes let me put it that way ẹ mo ti ń bẹ́ná mi bínú mi tó bínú sẹ́yìn gbogbo olùfẹ́ mo ṣeré ni àmọ́ tá a bá ń sọ̀rọ̀ tí ẹ wò ẹ jẹ́ ká máa kọ́ra wa ẹ̀yin òbí ẹ jókòó ọ̀rọ̀ yìí náà kàn wá kọ́ṣẹ́ gbogbo àwọn nǹkan tá a máa ń fojú a máa máa fojú fínífíní wò yẹn ah, ó go a long way cause ẹ máa ṣì máa láǹfààní àti máa jáde láti mingu máwọn èèyàn láti lọ sílùú àwọn bòmíì nígbà tó bá débẹ̀ tó bá lọ ṣe bí aró oko wákọ̀ òwe bọ́lọ́ ti mélé wa mẹ́ ah! ọmọ báwọn yankí ẹ kò sí káwọn ọmọ yankí ẹ máa fi mẹ́ ń sí ibo lẹ ti mélé wa mẹ́ kí ló ń ṣe lẹ́mẹ̀ kò tiẹ̀ ní table manners á máa kẹ́ lára yẹ́s ò ní lọ́ ṣe fi bú ẹ cause tó bá ní wọn ní bú ẹ kí wá ní kókó alákọ̀ọ́kọ́ lórí ọ̀rọ̀ table manners tí mo fẹ́ sọ yìí kókó alákọ̀ọ́kọ́ ni wípé ṣé ẹ rí i tẹ́ ẹ bá jẹun lé àbí níta àbò wọn kàǹtì níjẹ́ búkà ni wọ́n lò wọ́n láìpẹ́ oúnjẹ búkà tẹ́ ẹ bá ń jẹun lé ẹ máa rí pé ṣe ẹ ti bó oúnjẹ sẹ́nu báyìí pé tébù yẹn ti set ẹ tébù yẹn ẹ ti rí tébù báyìí ṣe ń rí tébù pé tébù yẹn ti set báyìí ẹ ti jókòó ṣe rí ẹ máa rí wípé ẹ di ẹnu yín hmm? ẹ ti fi oúnjẹ sẹ́nu ẹ máa di ẹnu yín kẹ́ tó chew like ṣe ń rẹ́nu mi kúkú sáré oh, mọ́kàn ló máa ṣe ẹlòmíì a máa jẹun níbì wọ́n á máa gbọ́ lábẹ́kúta pàṣàpàṣàpàṣàpàṣà lẹ́ máa máa ah, mo máa mo máa mo máa láìkì kíní yẹn o kó máa jẹun kẹ́mi ẹ máa pariwo ẹlòmíì ò mọ̀ ṣàìdá ó ti wá mọ́ lára ó ti dìwà habit báwo lóyìnbó ṣe máa pè ó bá ń jẹun báyìí báyìí lánàá wo o ò ní tébù mànà má bínú tó bá tọrọ yìí rọra máa mú kó rọra máa mẹ́kì èmi náà tí mò ń sọ yìí ó náwọn ibi tó ń bá mi wí o má kàn lọ pé òkè àìkẹ́ ẹ̀ òkè jọ ń torí tọ̀ náà tó bá ń jẹ máa rí dájú wípé òun pa ẹnu ẹ̀ dé like close your mouth and chew ẹ má bínú pé mò ń sóyìnbó ẹ ẹ dé ẹ ẹ ẹ pa ẹnu yín pọ̀ kẹ́ wá chew oúnjẹ ẹ̀ ó ti yé yín. kò kò kò mọ kò mọ kò mọ freak ẹ bí mo ṣe máa ṣe <laughs> wàá rí dájú wípé o dé ẹnu ẹ o dẹ̀ ń chew oúnjẹ o ń lọ oúnjẹ yẹn ó ti yẹ bẹ́ẹ̀ yẹn ìyẹn kókó alákọ̀ọ́kọ́ kókó ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo wa la bàjẹ́ kíní yẹn kò yẹmí náà lẹ̀ kò yọmí lẹ̀ rárá tá a bá ń jẹun bẹ́ẹ̀ la máa gbé fóònù bẹ́ẹ̀ la máa máa tẹ̀ ó ń jẹun ah, ó tún tẹ fóònù ah, gbé fóònù ẹ lẹ̀ ṣe máa ń sọ ọba ló ń jẹ o ah ọba ni oúnjẹ ṣẹ́rí oúnjẹ téèyàn ra ń jẹ yẹn tó bá go wrong lásán ẹlòmíín gbàbẹ̀ lọ awo lọnu ọlọ́màjà gbàbẹ̀ lọ awo wa ò ní lọ a máa darúgbó kárú awo wa tó lọ e, e, as in ẹ do away with phones ẹ kó fóònù sẹ́gbẹ̀ẹ́ fún ọba ìṣẹ́jú díẹ̀ tẹ́ fi jẹun yẹn ẹ gbé gbogbo fóònù yín gbogbo nǹkan tó lè distract yín lórí oúnjẹ yẹn ẹ gbé kúrò tó bá jẹ́ pé máa fi fóònù yín sí silent ni ẹ fi sí tó bá jẹ́ pé máa mute ẹ mute ẹ ẹ ti sẹ́gbẹ́ kan ẹ má máa jẹun kẹ́ tún máa máa focus lórí fóònù ẹ gbé fóònù yẹn ẹ rí dájú pé ẹ jẹun yín tán in fact kẹ́ máa ní miss calls gan ha kẹ́ máa ní miss calls ẹlòmíì ibi tó ti ń jẹun bá tẹ̀ lọ́jọ́ pé ó jẹ aláta ló wá lọ ń jẹ kọ́ wá lọ pẹ̀ kó lọ píkì kan kọ́ lọ fẹ́ news tí ò dáa tó bá bóúnjẹ bá ó lọ nìyẹn o <laughs> ó ṣe kí ni ó gbọ́ fẹ́ straight nìyẹn ọlọ́run níjó change address yíyẹn sátúnyàwó ẹlòmíì tó ń gbabẹ̀ kú àwọn nǹkan kéékèèké kéékèèké téèyàn ń kà kún yẹn ó serious ẹ máa jẹ́ ká máa mú lókùnkúndùn o ẹ máa gbé gbogbo fóònù yín sẹ́gbẹ̀ẹ́ oúnjẹ ọba ló ń jẹ wàá gbé fóònù ẹ sẹ́gbẹ̀ẹ́ gbogbo mísítọ̀ tó bá wọn wọ́ kí ààrẹ orílẹ̀-èdè máa pè ẹ́ jẹun ẹ tán kó ṣẹ̀ṣẹ̀ wá padà sórí fóònù yẹn kò ṣẹ̀ṣẹ̀ wá máa lọ máa attend sí tó o bá ti jẹun tán má máa jẹ́ kí nǹkan kí nǹkan máa distract ẹ ara pé o ní table manner nìyẹn ara àwọn table manners nìyẹn má máa jẹ́ kẹ́ni ti máa distract ẹ tó o bá wà lórí tábìlì tó o ń jẹun kókó tí mo tún wá ní fún yín náà ni ṣẹ́ẹ̀rì tẹ́ ẹ bá ń jẹun ẹ máa di ṣíbí yín ẹ máa di ìjẹun yín nǹkan tẹ́ fi ń jẹun ẹ máa dì í mú dáadáa ṣé ti rí bí ẹni tẹ́ ń wò lójú amóhùnmáwòrán ṣé ti bó ṣe dì í mú tó bá jẹ́ pé ìwọ ń lo um, fork àbò ń lo spoon is it fake wọ́n ní no it's not fork it's fake okay tẹ bá ṣe lè tọ́ bá ṣe lè ti pè sí àti spoon ẹ lo dìímú bó ṣe tọ́ àti bó ṣe yẹ dìímú dáadáa kó dúró rẹ́gí tó bá lè jẹ́ pé o lè lo gbogbo à ń lo ọ̀bẹ à ń lo oríṣiríṣi yẹn tètè ya lo ṣíbí tó mọ̀ ló má lọ disgrace ààrẹ má lọ embarrass ààrẹ tó bá wà nínú ilé ẹ ló lè má dá ṣe yẹn tó bá wà ń ta láwùjọ tó ti wọn tó ti ń mọ̀ bẹ́ẹ̀ àti gbogbo ẹ̀ tó ti ń kopọ̀ tó bá mọ̀ ó lè lò má lọ fìtìjú kárùn-ún dáadáa kó dẹ́ ẹ lójú má lọ disgrace àwọn family ẹ̀ torí tó bá yẹ pé mo wà wá láwùjọ ibi tó ti ń ṣe nǹkan bèmí á fi ẹ ṣe yẹ kódà mo lè gbé mo tó ẹ wá máa fi ẹ ṣe tọ́pìkì ní straight píún straight má lọ disgrace àwọn ẹbí ẹ má lọ disgrace ibu má disgrace girlfriend boyfriend mommy and dada àtàwọn family ẹ tó bá mọ bó ṣe ń lo ọ̀bẹ àti ṣíbí lo ṣíbí nìkan lo nǹkan tó mọ̀ ọ́ lò is not by force kó o position ẹ dáadáa kó o dẹ̀ fi jẹun àwọn ẹlòmíì tó bá gbé ṣíbí down bẹ̀ ó má dàbẹ́ ni pé ṣe lọ́ fẹ́ gún oúnjẹ lọ́ fẹ́ gún lọ́bẹ̀ tó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ máa di ṣíbí yín mú dáadáa ẹ má máa gbé ṣíbí bí pátábà ní gbogbo oúnjẹ tẹ̀ ń jẹ ẹ fẹ́ gùn ṣóúnjẹ ṣe òun bó oúnjẹ bínú <laughs> tó bá ba bínú kò yẹ kó fẹ́ ní kó oúnjẹ rárá ẹ di ṣíbí yín mú dáadáa ẹ má máa ṣe oúnjẹ ẹ má máa abuse oúnjẹ kò dáa o ẹ̀ṣẹ̀ ni o bí mo ṣe bọ́ ṣe máa bá àwọn dáàdì mi bọ́ ṣe máa ń sọ nìyẹn ẹ má waste oúnjẹ ẹ má ẹ má abuse oúnjẹ ẹ̀ṣẹ̀ ni cause àwọn kan wà níbi kan tí wọ́n tẹ̀ sí ìrìjẹ rárá ìwọ tó wá rí jẹ ó wá ṣe yàmàyàmà ẹ jẹ́ kí n sì mú ẹnu dúró lórí gbogbo table manners tips tí mò ń fún yín ẹ jẹ́ kí n wá mú kíkí kan ká lọ fẹsẹ̀ rájò tá a bá máa padà dé ètò akínyìn á máa tẹ̀síwájú kíkí tí mo wá fẹ́ kí lè níta ló pé ká kíyàn. Emmanuel Ọmọ́táyọ̀ wọ́n mọ̀ send shout out o wọ́n ní Àyìnkẹ́ keep moving yes I'm moving ẹ ṣe wọ́n ní pé kí n keep moving pé àwọn nífẹ̀ẹ́ gbogbo gbogbo nǹkan tí mo máa ń sọ gbogbo bí mo ṣe máa ń fún yín lórí ètò Akíìyín back to back wọ́n ní wípé gbogbo ẹ̀ pátápátá ni àwọn nífẹ̀ẹ́ sí Emmanuel Adébáyọ̀ láti Ilé Ifẹ̀ Ọ̀ṣun ẹ ṣeun ah ah all the way from Ifẹ̀ lóun lọ Ilé Ifẹ̀ Ọ̀ṣun ẹ wò ẹ ṣeun mo dúpẹ́ so Emmanuel sọ wípé kí n play orin Ọlọ́ládé mi Àṣàkẹ́ ah orí ọmọ àṣàkẹ́ yìí máa san orí o ee everybody àṣàkẹ́ o àṣàkẹ́ o àṣàkẹ́ o ọlọ́ládàmí àṣàkẹ́ o ọlọ́ládàmí àṣàkẹ́ o Emmanuel láti ilé Ifẹ̀ lọ́ṣun wọ́n ni wípé ká play orin àṣàkẹ́ ẹ jẹ́ ká lọ gbọ́ Terminator láti ọwọ́ ọlọ́ládàmí àṣàkẹ́ mú padà bọ̀ orin terminator láti ọwọ́ àṣàkẹ́ òun lẹ̀ṣẹ̀ gbọ́ tán ẹ̀ terminator fún wàá tó jẹ́ pé ẹ̀mọ̀ tórin bá kọ́kọ́ jáde tó bá ti jáde tó bá ti jáde tá bá ti gbọ́ tá bá ti gbọ́ tá bá ti gbọ́ tá bá ti gbọ́ tó bá ń kọ́ lọ́wọ́lọ́wọ́ yẹn ẹ lè máa gbogbo lyrics yẹn lè máa zẹ̀ sí yín lẹ́nu àmọ́ tó bá ti di pé kẹjọ máa kẹ́ máa dákọ́ báyìí àwọn olọ́nu àwọn olọ́nu yẹn ti já ó ti yẹ akọ̀ máa máa hún mi a máa hún mẹ́ ni bí mo ṣe ṣe yóò ti yẹ aṣágọ̀ terminator dem mo gbọ́ procrastinating yes wọ́n ní kò sí kíni no procrastinate wọ́n máa procrastinate ìwọ tó jẹ́ ike à ó fẹ́ ṣe kíní kan lẹ́ni oh, oh, oh. mo máa ṣe nǹkan tí mo sọ fẹ́ pé mo fẹ́ ṣe yẹn ó yá mo máa ṣe ọ̀la ọ̀ntán ojoojúmọ́ bó ṣe máa máa sùn rè bó ṣe máa máa sùn rè wàá ṣáà máa sun wàá máa sun nǹkan tó yẹ kó tó kó torí bọ̀ fàm kó fèsì ẹ̀ lẹ́ẹ̀kan náà ṣoṣo kó fèsì ẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo wàá máa fè ní dọ́là ọ̀la dọ́túnla ọ̀túnla dájọ́ mẹ́wàá ọjọ́ mẹ́wàá oṣù kan ká tó wí ká tó fọ̀ ṣíù ten twenty two bó ṣe lọ nìyẹn orí kinní yẹn náà ló ṣì wà títí títí o ò dẹ̀ tí ì ṣe o tún ti bẹ̀rẹ̀ January o tún ti ń tẹnumọ́ o ṣáà ti procrastinate ẹ̀ pé oh okay yes wà á tún serious babalágbájá nǹkan tí mo sọ fún ẹ yẹn ó ti yẹ a máa bẹ̀rẹ̀ yes màá ṣiṣẹ́ lé lórí jọ̀ṣọ́ ti jẹ́ lórí bóyá ló <laughs> bóyá ló mọ̀ pé táìmù ń lọ sórí bọ́jọ́ dẹ̀ ṣe ń gorí ọjọ́ bẹ́ẹ̀ ló ń dàgbà sí i tètè ṣe nǹkan tó o fẹ́ ṣe àsìkò kò dúró de anybody táìmù tẹ̀ ń rí yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń lọ ni kò dúró rárá ó stubborn gan bẹ́bẹ́ yẹn ṣe kí ni ó ń lọ ní ṣé tẹ́ bá ń gbórin ẹ máa mú gbogbo ọ̀rọ̀ ẹ lè má lè kọ́ o ṣùgbọ́n <laughs> ẹ máa lẹ́tí kẹ́ máa mú àwọn ọ̀rọ̀ ẹ má kọ́ máa gbọ́rin kò kọ́ máa jókòó òkè orin yẹn orin àṣàkẹ́ lórin yẹn ẹ máa ẹ máa fetí kẹ́sì gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ inú ẹ̀kọ́ gbogbo ẹ̀ náà bó ṣe gbogbo ẹ̀ nìkan kúkọ o gbogbo ẹ̀ náà máa wúlò tẹ́ pé àwọn ọ̀rọ̀ tí ọ̀ máa wá wò pé ah! ọ̀rọ̀ yìí ó wọ̀ mí lára. ètò kí ó sì ń tẹ̀síwájú mo dẹ̀ mọ̀ wípé ẹ̀yin náà ẹ ti ń wẹ ẹ ti dúró orí ẹ ti wò lókè ọ̀rọ̀ kíkí ló kọ́ báyìí ó kọ́ ọ́ ti tàtẹ̀ níṣẹ́ ránṣẹ́ sí wọ́n ti jókòó yìí ah àbáyíkẹ́ ò ní dárúkọ mi lẹ́nu wá àyíkẹ́ wá má lọ rò má fò ó calm down wáyé tí bàmí jà wáyé <laughs> tí bàmí jà máa dárúkọ ẹ tí mo bá dẹ̀ dárúkọ ẹ lẹ́nu kò tí kan ẹni kò fàjà má bínú ẹ jẹ́ kí n máa mú ní gbogbo request and shout out to wa. Godwin John Joseph ó sọ wípé I love your program akínyìn ìyẹn já sí wípé ìtumọ̀ ẹ̀yẹn ni pé àwọn nífẹ̀ẹ́ ètò mi ètò akínyìn Johnson John Joseph thank you so very much àwa náà nífẹ̀ẹ́ yín láti iléeṣẹ́ wa láti iléeṣẹ́ wa bíbáyìí a nífẹ̀ẹ́ yín ẹ wò a nífẹ̀ẹ́ yín pa ẹ tọ́bi tó máa sẹ́yìn tẹ́ ẹ ń wò wá kí la fẹ́ máa ṣe kí ni irú mi fún kí mo fẹ́ máa dúró ṣe nígbà tẹ́ bá wò mí ta ló fẹ́ máa wò mí johnson john joseph ó yá chop náà kù chop ẹ mọ́ chop ẹ ṣóun chop ẹ gbà síbẹ̀ ó yá gà síbẹ̀ gà síbẹ̀ gà síbẹ̀ síwájú sí ní gbogbo ti request and shout out wa ayọ̀mídé láti jos kí ni ayọ̀mídé láti jos sọ ó sọ wípé in fact òun nífẹ̀ẹ́ láti máa wo ètò akínyìn pẹ̀lú àyìnkẹ́ dayo kujorina i love you so much and i love your program akínyìn ayọ̀mídé from jos all the way from jos So easy ṣá <laughs> tó bá easy ìwọ náà wá ràn ẹ o <laughs> ok <laughs> tó bá mọ̀ pé ó easy ìwọ náà wá bọ́ sórí ètò kó wá ràn kínní kakọ̀ tiẹ̀ wò ó ok ká gbé yẹ̀wò síra ó. Ayọ̀mídé wàá gbayè láti Jos gbogbo Jos nǹkan ṣe Jos wà ṣó wà pèsè lágbára Ọlọ́run àní rí ogun àní rí dààmú àdẹ̀ní rí wàhálà síwájú sí lórí kíkí wa ọmọ Fọlákẹ́mi Awótáyọ̀ ó sọ wípé hi Àyìnkẹ́ we love your program so so much we love your ètò akínyìn so so much ó wá sọ wípé more power to my elbow àmín àmín àmín ẹ ṣeun adúpẹ́ so wọ́n ní pé kí n tún play ọlọ́ládẹ́mi àṣàkẹ́ joha o tẹ̀mọ̀ pé mo sọ fún yín lẹ́ẹ̀kan mo lórí àṣàkẹ́ lókun tá à ń bá a fa àṣàkẹ́ yẹ àǹtí ẹ̀ àṣàkẹ́ lọmọ tán sọ́nsìn ẹ̀ ọmọ fọlákẹ́mi náà sọ pé kí n play joha láti ẹnu àṣàkẹ́ nǹkan tí wọ́n ní kí n play ni mo mú mi ò dẹ̀ lè má ṣaláì gbọ́ràn sẹ́nu àwọn olólùfẹ́ mi wọ́n máa bínú èmi ò dẹ̀ fẹ́ kọ́ bínú kódà kọ́ máa mú orin àṣàkẹ́ láti àárọ̀ ṣúlẹ̀ oníkálukú wọn máa máa play èyí tó bá ń fẹ́ òun ni mo máa máa play fún ọ so ọmọ Fọlákẹ́mi sọ wípé ká play Joha láti ọwọ́ àṣàkẹ́ orí àṣàkẹ́ lókun ẹ jẹ́ ká lọ gbọ́ Joha láti ẹnu àṣàkẹ́ mú padà bọ̀ wọ́n ní Joha Joha tó bá wà eh, ẹnu òṣèlú rẹ̀ là Emmanuel ṣó gbọ́ wọ́n sọ pé ẹnu òṣè ṣó ń gbọ́ ariwo kọ́ ni music ẹnu òṣè kankan òkè action ni ẹnu òṣè rárá náà tó bá ti ń lẹ́nu tó bá ti ń ṣe gbogbo ẹ̀ bá sọ fún pẹ́nu òṣè o <laughs> ẹnu òṣè ẹnu òṣè o òkè ẹnu òṣè ó ti yẹ má fọ́ rárá ṣe tó bá fọ́ <laughs> tó bá fọ́ lórí ọ̀rẹ́ ẹnu ìwọ́dẹ ló mọ ọ̀yàn ó ní o ti gọ́ nìyẹn o ti ṣe kí ni o ti nà gẹ̀rẹ̀ o ti nanúlẹ̀ èsì ṣáde ọ̀rá bẹ́ẹ̀ fi sùúrù á rọra wọ̀ píú tó bá tán wọ́n ti sọ fún ẹ o ti gbọ́ ọlọ́ládàmì àṣàkẹ́ o ti sọ wípé ẹnu ò ṣe ẹnu ò dè ṣe ń tòótọ́ wọ́n máa sọ̀rọ̀ ẹ wọ́n máa sọ àríáṣàn kí láǹfààní kan tẹ̀ ń sọ ẹ̀kọ́ ṣáà ń sọ ẹ̀ ń sọ ẹ̀ ń sọ àrí kankan ege kogo ege kogo shagagere soko gogo ege ago kogo degeri aga shango ohe ege togo aga kigi ingi òun náà ló ṣe tẹ̀síwájú ètò akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé fáfáà lẹ́yìn tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ wo ètò akínyìn ó wá fún kíkí lọ́tún lọ́sì gbogbo àwọn tẹ fẹ́ kí pẹ̀lú àwọn orin tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ẹ̀yin lẹ máa máa mú àwa la máa máa play ẹ̀ torí ẹ̀ lẹ́mi ṣe wà lórí ètò níbí báyìí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdẹ̀má ní tips lọ́lọ́kọ̀ òjọ̀kan lẹ́nìí mo mú lifestyle tips wa àti sọ oríṣiríṣi tips iwájú nǹkan tá a dẹ̀ wá ń treat léni lórí tips wa ni wípé table manners eh? table manners àti sọ oríṣiríṣi àwọn kókó àti sọ pé tí ẹ bá ń jẹun ẹ máa rí dájú pé ẹ ń bu ẹnu yín as in ẹnu yín yẹn ó máa wà closed tẹ́ ẹ máa fi chew oúnjẹ tẹ́ ẹ ń jẹ ẹ má máa ṣe o lè máa jẹun bíbá yẹn sí kó máa gbọ́ ní Abẹ́òkúta ah ah kí ló ṣẹlẹ̀ ìwà burúkú ni ẹ lọ stop ẹ tó bá ti ń ṣe tó bá ti ń ṣe tètè ya máa caution náà rẹ̀ kọ́ tó bá lọ ṣe láwùjọ wọn máa máa wò pé ah ta lélẹ̀ wọ́n tẹ̀ lè pè é lájá ta ló ń ṣẹnu pàtàpàtàpàtà bí ajá <laughs> bí mọ́ ṣe máa sọ̀rọ̀ ní à ah, tó wá ṣẹnu pàtàpàtàpàtà bí ajá <laughs> kí dẹ̀ ni mo tún sọ mo ní wípé tẹ́ ẹ bá ń jẹun ẹ máa rí dájú wípé kò sáwọn fóònù yìí lẹ́gbẹ̀ẹ́ ọba ló ń jẹ ẹ má máa kó fún ẹ má jẹ́ kẹ́ni ti máa distract ní tẹ́ bá ń jẹ tẹ́ bá lọ gbóúnjẹ parí ńkọ́ ẹ máa rí dájú wípé ẹ gbogbo fóònù yóò sí láìka yín gbà tẹ tó bá tẹ wà láìka yín gan ẹ má pìkì kọ ẹ mute ok mo dẹ̀ tún wá fún wa ní pọ́ìntì pé ẹ jẹ́ ká máa di ṣíbì jẹun wa mú dáadáa ẹ kò má máa jẹun bí gbàtà bá ní ẹ fẹ́ gún ẹ fẹ́ ẹlòmíà di ṣíbì aláàrin pé ó fẹ́ gún oúnjẹ <laughs> ó fẹ́ gún oúnjẹ lọ́bẹ̀ ẹ máa dì í mú dáadáa kókó tí mo tún wá ní fún yín lórí gbogbo ti lifestyle tips lórí ọ̀rọ̀ table manners wa ni wípé ṣé ẹ rí ẹlòmíì bàjẹ́ kìíní yẹn gbogbo ìdọ̀tí tó ń kó bọ̀ pátápátápátá ó ti dé láti ibi iṣẹ́ ń sìn instead of kó ra lọ kó sáré clean up kó ṣe gbogbo nǹkan kó ṣọwọ́ ẹ̀ kó fọwọ́ ẹ̀ cause ah, ah títa ló ti ń bọ̀ ẹlòmíì wọ kẹ̀kẹ́ ẹlòmíì gbọ́kadà ẹlòmíì wọ mọ́tò tó jẹ́ pé ti di oríṣiríṣi nǹkan mú gbogbo ìdọ̀tí tó wá kó bọ̀ yẹn á wò pé òkè torí ebi ti ń pa òun wà oh ebi ti dé gbogbo ìdọ̀tí yẹn ló máa kó lọ sórí tébù orí tébù yẹn ló ṣẹ̀ṣẹ̀ á máa máa ṣe nùnùnùnù kò dáa kò dáa o ní tébù manner tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo ìdọ̀tí ẹ lọ ṣọwọ́ ẹ níbi tó ti yẹ kó ṣàn kó o rí pé o go clean o lọ sí o lọ pẹ̀lú ọwọ́ mímọ́ ara mímọ́ lọ sórí tábìlì ah! lọ pẹ̀lú ara mímọ́ ọwọ́ mímọ́ lọ sórí tábìlì ẹ kó o dẹ̀ wá lọ máa jẹun ẹ̀ má ṣẹ̀ṣẹ̀ máa máa dédi tábìlì kó ṣẹ̀ṣẹ̀ máa máa ṣe oríṣiríṣi gbogbo ìkọ́nà ẹ̀ tó ti dọ̀tí tó ti pẹ́ tó ti tó yẹ pé gbogbo ìdọ̀tí oríṣiríṣi ó ti ta sí láàrin ọjà ó ti fọwọ́ pátá ó ti fọwọ́ kẹran ah! <laughs> ẹ jọ ìlera lọrọ̀ nígbà tẹ bá mú gbogbo ọwọ́ yẹn tẹ bá tẹ̀ sí gbogbo orí tébù tẹ bá kó sẹ́nu ẹ á máa sọ pé nǹkan ṣe yín ẹ máa rí dájú wípé ẹ as ẹ ti mọ́ ẹ ti mọ́ dáadáa kẹ́ ẹ tó bọ́ sí orí tábìlì yín kẹ́ ẹ tó jẹun kókó tí mo tún wá ní fún yín ni wípé ṣé ti rí ọ̀rọ̀ oúnjẹ tá à ń sọ yìí ṣé ẹ rí tẹ́ ẹ bá ń jẹun ẹ máa mú nǹkan tẹ́ ẹ máa máa fi nu ẹnu dání napkin náà máa ń pè kó ń ṣe napi o napi yàtọ̀ sí napkin ẹlòmíì ò mọ̀ yàtọ̀ ẹ gbọ́ pa mi mú napi yẹn wá no ó fẹ́ de napi mẹ́nu ni ẹnu ẹyẹ ìdí bébì ni ó fẹ́ de mọ kẹnu ẹ má máa jò àbí napi napi <laughs> napi napi tẹ̀ ń dè ìyẹn lẹ̀ ń dè fáwọn ọmọ lẹ̀ máa ń dè fáwọn bébì kọ́ máa ṣe gbọ̀nsẹ̀ sí kọ́ máa tọ̀ sí ìyẹn ló ń pè napi ṣe napkin n-a-p-k-i-n napkin òun ni napkin tẹ́ ẹ máa mú lọ sórí tábìlì tó máa wà lórí tábìlì tó máa wà lórí dining table yín òun lẹ máa máa lò pé ẹ fẹ́ nu gbá ẹ fẹ́ nu àwo ẹ fẹ́ nu ẹnu yín ẹ fẹ́ nu ọwọ́ ẹ máa rí dájú pé ẹ mú napkin yín lọ sórí tébù tẹ bá ti fẹ́ jẹun ara pé ẹ ní tébù manner náà ni cause nígbà tó bá mú napkin ẹ dání gbogbo oúnjẹ wà kọ̀ọ̀ṣẹ́ ẹlòmíà máa jẹun báyìí àgàgà àwọn tó bá nínú gbẹ̀rẹ̀ kó máa lọ jẹ lá o <laughs> ti rí ibi tá ẹni tó nírùngbọ̀n ti ń jẹ ilá àwọn ọbẹ̀ yíyọ̀ àpọ̀n àbẹ́wẹ́dú ọgbọ́n náà gbogbo orùngbẹ́ ẹ báyìí ó máa kó ni ṣé ọwọ́ tó fi ń jẹun yẹn náà ló ṣẹ̀ṣẹ̀ máa máa máa fi ṣe tó ó kan dandan ó ṣe pàtàkì kẹ́ ẹ máa ní napkin lórí tébù yín gbogbo ẹ̀yin tẹ́ ń ta oúnjẹ náà ẹ máa rí dájú pé napkin wà nù ṣọ́ọ̀bù yẹn ẹ máa rí dájú pé napkin wà kàǹtì yín tó máa máa fi nu ọwọ́ tó máa máa fi nu ẹnu ẹ dẹ̀ máa yọ napkin nuwọ́ ẹ máa ya sọ́tọ̀ sí tẹnu well tó bá fi pé o lè kó pẹ̀lú méjèèjì kó tún máa fi nu ọwọ́ ẹ̀ kó fi máa fi nẹni àmọ́ títa bẹ́ẹ̀ lọ búkà lọ jẹun jẹun pé gbogbo èèyàn ló máa máa lò so ẹ mọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ok bó jẹ́ tíjú náà lẹ máa mú dání ẹ máa mú dání ẹ máa rí dájú pé napkin yín ó máa ń wà ní orí tábìlì yín tẹ́ ẹ bá ń jẹun kẹ́ lè fi nu ẹnu yín bóyá oúnjẹ tẹ́ dà sí yín lára ni àwọn ẹlòmíkẹ̀dẹ̀ yọ máa ń so sọ́rùn ni especially àwa tá a bá ti pẹ́ fún ibiṣẹ́ tó dẹ̀jẹ̀ pé bóyá white láwọ̀ ẹ ṣọ́ra fi sọ́run kí epo àbáta kó má já sí oúnjẹ tẹ̀ ẹ̀ ń jẹ kókó tó wá gbẹ̀yìn tí mo máa fún yín ni wípé ṣé ẹ rí tẹ́ ẹ bá ń jẹun ẹ níbi tí èèyàn mẹ́rin mẹ́ta márùn mẹ́fà bá wà lórí dining table ẹ dẹ̀ ń jẹun ó wá rí i pé o fẹ́ mú ṣíbí ni o àbò fẹ́ mú toothpick ni o àbò fẹ́ mú napkin ni o èyí tó máa fi dìde tó máa ná owó ẹ̀ gbalaja gbalaja tọ́lọ̀ ń fẹ́ yẹn tó máa ná gba orí oúnjẹ àwọn tó kù pé o fẹ́ mú nǹkan má ṣe irú ẹ̀ mọ̀ kódà tó bá ṣe irú ẹ̀ mi ti mọ̀ máa fún ẹ̀ ṣíkó ni bá <laughs> ti máa fún ẹ̀ ṣíkó kò da ìwà burúkú ni kúkú sọ fún wọn pé please help me pass ẹ bá mi pass kinní yẹn ẹ bá mi pass toothpick yẹn ẹ bá mi pass ṣíbí yẹn ẹ bá mi pass napkin yẹn ẹ bá mi pass ọmọrí abọ́ yẹn kò dáa ẹni tí ò bá ní table manner ló kọ máa ṣe gbàgbàgbà nídìí table bíi téèyàn bíi mẹ́fà kó wá lọ wà láwùjọ kó wọ́n kó máa disgrace gbogbo àwọn family ẹ̀ lásán wá kọ̀ pé àtàlélẹ̀ ah, jọ kọ́ bẹ́ẹ̀ pass yẹ kọ́ bẹ́ẹ̀ fi kíní yẹn ránṣẹ́ síbi tó wà o nígbà tí máa dìde wàá máa ṣe wàá ṣe gbogbo ara wàá máa náwó gba orí oúnjẹ olóúnjẹ àá ìwà burúkú ni ìwọ tó bá ń ṣe bẹ́ẹ̀ má máa ṣe tí bá lọ bẹ́ẹ̀ pàdé patí tó tábàjọ wà lórí tébù tó bá fẹ́ mú nǹkan tó bá ní bẹ́ẹ̀ mi tó bá lọ gbé ọwọ́ gbọ́únjẹ mi máa fún ẹ ṣíkò ni mo ti sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ <laughs> máa fún ẹ ṣíkò ni ìwà bàjẹ́ nìyẹn náà ìwà bàjẹ́ ni o bóyá o dàgbà àbó kéré kọ̀sọ́nà náà àwọn àgbàlagbà náà wọ́n á fẹ́ máa fi ara àgbàlagbà rẹ̀ yànjẹ kágbàlagbà náà behave ok ẹ má bínú gbogbo ẹ̀yà ìgbà tẹ́ ẹ̀ ń wò mí ẹ̀yin náà ẹ wùwà àgbà ah, ẹ jọ ẹ bá mi mú kinní yẹn ẹ má máa gbé ọwọ́ gba orí oúnjẹ olóúnjẹ àbí kẹ́ wá gbé gbogbo ara ẹ wá ṣèdè gbogbo ẹ̀dẹ̀ tẹ́bí tó bá lọ sí máa kó lọ jẹ oúnjẹ mo ṣẹ̀ bẹ̀rẹ̀ oúnjẹ ni kó lọ sára dá tébù kó lọ dà mí lóúnjẹ <laughs> kó lọ dà mí lóúnjẹ nù jọ̀ọ́ ló fẹ́ kọ́ sí àwa wọ́n oúnjẹ mi ṣá wàláì <laughs> wàá wọ́n oúnjẹ mi you go and look for my food you prefer another one ó dẹ̀ máa dùn bí mo ṣe ń jẹ yẹn kó wá lọ fi ọwọ́ ibi tó ti ń ṣe o fẹ́ mú nǹkan kó lọ fi gbogbo ara da omi kó fi gbogbo ara da oúnjẹ gbogbo oúnjẹ gbogbo tébùlù ṣé yẹn ló wá da so o o azin so ma wo wa ní mana ẹ ok kó déta kó ah ah ó ṣe wá kọ ọmọ yìí báyìí ah, ah ẹbí yìí ṣe wá ní table manners báyìí ah ah no no no àwọn ẹni yìí èèyàn yìí ni wọ́n kọ́ máa sọ pé ya ẹ máa gbà yìí ẹ máa sọ fún wọn kọ́ máa bá yín páàsì nǹkan tẹ́ ẹ bá fẹ́ mú lórí tébù ẹ má máa de ẹ má máa nawọ́ gba orí oúnjẹ olóúnjẹ. àníríjú báyìí lọ ní abala ti lifestyle tips ok mo lérò pé gbádùn gbogbo table manners tí mo fún wa ẹ̀yin náà ti mọ̀ pé ah àyìnkẹ́ mo máa fún yín tán ni ok máa ṣe kí ni máa fún yín tán ni a tún máa máa bá abala mi pàdé abala life life lifestyle tips àti health tips a máa máa bá a pàdé ní orí ètò akínyìn tẹ bá tún rí mi ọlọ́mọ jẹ́ kéyìn mi fò yọ ọ̀gá ah, nítorí ẹ̀yin olólùfẹ́ mi náà nìbọn kò sí problem ó lè yọ torí òkè ó lè yọ bọ̀ ó lò ní jó yọ báyìí torí mi ti dàgbà mi ti dàgbà ẹ jẹ́ kí n mú kíkí kan ká wá lọ fi ẹsẹ̀ rajò ó ní Fade Margaret sọ wípé hello hello àwọn tí ń sọ ìbò <laughs> ó ní Fade Margaret láti ilé Ifẹ̀ sọ wípé kí n kí gbogbo ẹbí onífádé wípé wọ́n kú ọdún tuntun wípé wọn ku ọdún tuntun ṣé mo jíṣẹ́ yìí dáadáa àbí mi ò jí dáadáa onífádé Margaret ẹ ti pé ok mo jíṣẹ́ yẹn dáadáa so fún gbogbo onífádé's family onífádé Margaret sọ wípé kakéyìn wípé happy happy happy prosperous new year lágbára ọlọ́run ọdún yìí asánwàsówó asánwàsọmọ asánwàsí àìkú baálẹ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rajó tá a bá máa padà dé ètò AkiiYin ó sì ń tẹ̀síwájú ẹ jẹ́ ká mú Okay, okay. ẹ jẹ́ kí n ṣe báyìí princess rachel olúwatósìn torí tó tẹ̀ ń jẹ́ olúwatósìn olórúkọ mi yẹn ẹ jẹ́ kí n mórin tí princess rachel sọ pé kí n play ẹ jẹ́ ká mú somebody's son láti ọwọ́ tiwa mò ń play orin torí princess rachel olúwatósìn wọ́n sọ pé ká mú torí pé àwọn náà kàn sí wa ní orí ètò akínyìn wípé àwọn nífẹ̀ẹ́ wa àwọn nífẹ̀ẹ́ mi àwọn nífẹ̀ẹ́ ètò akínyìn somebody's son láti ọwọ́ tiwa à Somebody, somebody, hey, somebody, son, go find me one day, yeah, one day, somebody, somebody, yeah, ba. somebody, son, go find us one day, yeah. somebody, son, go find me one day, hey, Dun, dun, dun, dun, dun, dun, dun, dun, dan, eh, eh, eh, eh. don't <laughs> go buy me one day. okay somebody song láti ọwọ́ tiwa òun lẹ́sẹ̀ gbọ́tọ̀ yẹn ìwọ tó o bá fẹ́ kí somebody song kó find ẹ̀ yé ṣàkọ yes yé ṣàkọ àwọn atajẹ́ sí sí tó yẹ pé à ń wò pé òkè o one day o somebody song we find us o fish husband ni máa wà ẹ yé ṣakọ o ti lé ń tààtì o thirty one one thirty two one thirty láti twenty eight gan gbogbo àwọn bọ̀bọ̀ tó ń pè ó akọ́ ti fọ́ orí akọ́ ti bẹ̀ẹ́ jẹ́ no no ò ń ṣe spec mi ò ń ṣe spec ẹ lẹ́nu ẹni tí ó lè sọ́ọ̀bù tí ó <laughs> lè sọ́ọ̀bù one k ò ń ṣe spec mi eh! jókòó síbẹ̀ tọ́jọ́ máa fi <laughs> yóò ti thirty seven ó thirty eight ó thirty nine ó ti ń gbẹ́nu náà forty ẹ́ eh! akọ́ ti fọ́ orí ẹ̀ fà ẹ̀ ó yẹ farabalẹ̀ calm down fojú sílẹ̀ fojú sílẹ̀ àmọ́ mi ní kó fojú sílẹ̀ sí fún àwọn just anyhow guys yìí o àwọn tó yẹ pé tó bá tó bá ṣe kinní tán fún wọn sìn kiss and tell ni bọ́ọ̀ tiẹ̀ kiss and tell bóyá bá lọ fẹ́ wọn <laughs> bóyá yà ló máa jorí ọ̀tẹ́ ẹ bọ́ a ah, tìwọ́ náà tiẹ̀ farabalẹ̀ ah, ah, farabalẹ̀ wọ́n tọ́jú bá farabalẹ̀ á rí mú yes má ṣàkọjúgbó ó ti ṣe mí lọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí bóyá bí ọ̀rọ̀ three years ago ẹ mọ̀ mo ṣe ṣe program tán ni make up mi mo ah tí mo prem tí mo beautiful tí mo fine ah tí bá rìn títí bá everybody ah ike ike every. ah n bá dẹ̀ ń lọ bọ̀ bóyá torí ara tó ń kan mí mi ìkọ̀ ọmọ nǹkan tó ṣe mí mi ìkọ̀ ọmọ tó ṣe mood mi bọ̀bọ̀ yìí ah, tẹ bá rí fine guy hey tó wá bá mi ń bus stop ní títì ibi tí mo ti ń rìn lọ hello hello ah, mi tẹ̀ wá mọ ẹ̀mí tó wá wọnú mi lọ́jọ́ yẹn mo máa ṣakọ̀ bọ̀bọ̀ yìí máa lọ mi ò máa gba nọ́mbà ó tẹ̀ tún ah, ah, very gentle guy tẹ́ ah, ibo ló ń lọ jẹ́ kí n fún ẹ ní ride àmọ́ ah mo mà tó o pa ayé má tún ti lè kó lọ ẹ má lọ kó sí ride lọ <laughs> kó má lọ di iṣu <laughs> àsọmọtọ́ kọ́ léere àbí kò ń ṣe gbogbo àwọn tó bá ní let me give you a ride náà ló máa wọ mọ́tò mi ṣé mo mọ ẹ mo mọ inú ẹ mi ṣáà wọ mọ́tò yẹn but ah bòbó yìí gba tí mo wá lọ tán ah, mo ò pé ìwọ ọlọ́run ọlọ́run má má jẹ́ nílé fún husband lọ ah, mo wá ń ronú ah, mo ṣe wò fine guy mo ò pé bọ̀ kí ló ṣe mí ná mo sọ̀rọ̀ yẹn fún three weeks ìṣà tó ń ká mi lára ẹ ó ti lọ bó mo ti fẹ́ rí mo ti ṣakọ bọ̀bọ̀ ti lọ ní títí <laughs> mo wá jókòó títí ìgbà tí mo délé mo tún gist mọ́ mo gist ẹ̀gbọ́n mi tó yọ̀ sí bíá kan má dẹ̀ eh, mo dẹ̀ wá ronú bọ̀bọ̀ yìí o ibo mo ti fẹ́ rí mo ti ṣakọ ẹ jẹ́ kára mo bá ṣe máa ẹlòmíì àṣakọ mi á máa regret later àyẹmọ ìwà ti wò pé ah, mo bá dẹ̀ ti fẹ́ bọ̀ bọ́ yìí o ah, rọra máa ṣakọ kí somebody san náà lè find ẹ farabalẹ̀ àwa gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó yẹ pé àìtí máa rí ẹ jẹ́ ká farabalẹ̀ gbogbo gbàkọ́lá máa máa ṣakọ ẹ jẹ́ wọn bá lákọ yẹn yes fine ìwà wa ni ká máa ṣakọ bọ̀ yẹ́ ẹ máa farabalẹ̀ díẹ̀díẹ̀ ká máa calm down pé mo tún kúrò mọ́ <laughs> ká máa calm down gbogbo olólùfẹ́ mi lílé àníjù báyìí lọ lórí ètò akínyìn ẹ má gbàgbé ẹ darapọ̀ mọ́ lórí gbogbo social media platform wa ẹ fi gbogbo kíkì sí lórí Twitter at Orisun TV lórí IG at Orisun TV lórí Facebook at Orisun TV náà ni. ó wá wò pé èmi náà ló fẹ́ kàn sí lórí gbogbo social media platform tweet mi lórí Twitter at Tosin Kujore lórí IG at Ayinke Dayo Kujore lórí Facebook àyìnkẹ́ dayọ̀ kùjọyọ̀ fi gbogbo mẹ́sẹ́gìs ẹ̀ sí pátápátápátá máa wá dúró sórí ètò àkìyìn máa má ṣe kí ni máa mọ̀ gbé síta fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àánú ìjú báyìí lọ gbogbo ẹ̀yin tèmi nílé orúkọ tèmi ni àyìnkẹ́ dayọ̀ kùjọyọ̀ ọmọ bíbí ni wonderful dayọ̀ kùjọyọ̀ asọ̀rọ̀ fetefete small but mighty coded but loaded ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòrán fọ̀hún láyọ̀ náà látún máa fi pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.